الحمد لله اختص هذه لقمة وفضلها وأرسل إليها أفضل الرسل وأنزل لها الكتاب المبين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله يا عباد الله يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أنتم في هذه الأيام مع ليلة القدر أدقف الله الله الله أنت أوصى لأمة إلى ساعة أنت فواني أجلو ọ̀rẹ́ ni tó fi ń lọ́lá jù ní àwọn òjíṣẹ́ sí wọn òun náà ní aníbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì sọ àlùkò áàní kalẹ̀ fún wọn. mo ń jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lóde àyàfi ọlọ́run ọ̀kan tó ní ọlọ́run ọba yìí kò sí orogún fún mo sì ń jẹ́rìí pé aníbà Muhammad ẹrú sí ọlọ́run ọba ní í òjíṣẹ́ rẹ̀ ní í ìyẹn ẹrú sí ọlọ́run ọba ẹ̀bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba àlekè ọlọ́run kẹyìn onígbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run nípa apá àti páyọ ọlọ́run ẹ kò gbọdọ̀ jáde láyé àfi kẹjú ọjọ́ sẹ́lẹ̀ fọlọ́run. gẹ́gẹ́ bí a ṣe wà ní mẹ́wàá ìgbẹ̀yìn lẹ́ni tó ṣe yí pé yọ́ máa wá òru Lailatul Qadr agbọ́dọ̀ jẹ́ ọlọ́yin wa ìpè ànínú dẹ̀ra àti àjùlọ tọ́lọ́run ṣe fálẹ̀ ọmọ òun ni pé ọlọ́run bá sọ alukur'ani kalẹ̀ falẹ̀ ọmọ yìí kur'ani tó ṣe yípa wọn bá jẹ́ òní kan ọlọ́run bá aleke ọlá sọ ní sátúl hijr ìpè inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun àwọn aláṣọ alukur'ani kalẹ̀ àwọn aláṣì máa sọ ọlọ́run tó sọ nínú àyà mi ní sọ́kò fòsílà ọlọ́run ní la ya'tihi al-batilu min bayni yadayhi ìbàjẹ́ òní kan alukur'an nígbà tá a nábì wà láyé wala min khalfihi àtìgbà tó ti lọ tanzilu min hakimin hamid. tọ́lá alukur'an yẹn sọ kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bọba láti pèsè ọbẹ̀ ká máa ń fi yín fún. ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀yẹ́ ọlọ́run ọ wá sọ alukur'an yìí kalẹ̀ ní òru alálùbáríkà àwọn ló fi ń lóore jù ń àwọn òru. òru tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala sàlẹ́sà nínú gbogbo òru òru ìjọsìn tó ṣe yípa wà nínú rẹ̀ ó lo ìyẹn ni pé ìjọsìn téèyàn bá ṣe ń bẹ̀ ó lóore ju ìjọsìn téèyàn ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ tí ọba sọ̀rọ̀ yìí ń bẹ̀ ẹgbẹ̀rún oṣù dáwì òun náà ní ọdún ọgọ́rin eighty three àti oṣù thirty years four months òun ni ẹgbẹ̀rún oṣù yẹn òru abiyi lọ́lọ́wọ́ ọba ní ń fún anúṣàtò alukọ́dìr tọ́lọ́n sọ pé àní àwọn aláṣọ alùpàá ànìkalẹ̀ fi ìláyè láti alukọ́dìr lóru ọba tó sọ nínú àyà minúṣàtò dùkán ọlọ́wọ́ ní àní àwọn aláṣọ láti ní òru alálùbáríkà. inna kunna munzirin tọ́láwọ̀ ọlọ́wọ́ ọba olùkìlọ̀ ni wá. wọ́n ń pe òru yìí ní òru kọ́dìr òru abiyì àbóru kádàrá nípa ohun tí wọ́n á kọ fáwọn màláíkà níbẹ̀ nínú àwọn kádàrá àyànmọ́ ẹ̀dá àtijọ́ ẹ̀mú àti ọjọ́ ọkú èyí tó ṣe pé yóò ṣẹlẹ̀ fún ìdíje ọdún kan gbáko. gẹ́gẹ́ bọ́lá ṣe sọ nínú sátúndùn kánú yẹn wípé lóru yìí ó fi ha yóò fọ̀rọ̀ kó kó lo amúrin hakim gbogbo àlámọ̀rí a máa yẹn jú ẹ̀ kí ni jẹ́ mọ́ àwọn yẹn kó sí ọdún kan kí láyẹn mọ́ wọn àwọn òní ọ̀jáde láyé á yẹn jú ẹ̀ ìyẹn tó lọ́rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó sọ ní suratul yẹn náà wípé tanazzalu malaikatu war-ruhu fiha bi idni rabbihim min kulli amr àwọn màláìka wọ́n máa sọ kalẹ̀ àti Jibril lóru yẹn pẹ̀lú yọ̀ǹda ẹlẹ́dàá wọn gbogbo àlámọ̀rí ńjọ́ yẹn pẹ̀lú yọ̀ǹda ẹlẹ́dàá wọn gbogbo àlámọ̀rí ńjọ́ yẹn àlàáfíà lòrùn yìí máa máa jẹ́ fún títà lùfàjàrí máa fi yọ. wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé àwọn màláíkà wọ́n á fi hàn wọ́n ohun tí ó ṣẹlẹ̀ ọlọ́wọ́ wa pa wọ́n láti pé kí wọ́n ṣiṣẹ́ wọn nípa rẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí ọlọ́wọ́ ọba àlìkẹ́ ọlá lọ́mọ́ òun ló sì pè bíbú rẹ̀ àní wọ́n ń pe òru yìí wọ́n ń pe ní látòlù kọ́dìọ́ nítorí bí yìn rẹ̀ ṣe tóbi nítorí bí gíga rẹ̀ ṣe pọ̀ àti wípé gbogbo àwọn ẹni tá a lè mú ọ̀rọ̀ wọn sẹ̀rí tá a kọ̀ ọ̀rọ̀ wọn sí wọ́n ní sẹ́rù òru àbí yìí títí ayérayé la máa rí yìí ṣe pé ńgbà táwọn ẹni sọ́lọ́ àṣálá ń wà láyé nìkan ní lálátòlù kọ́dìrì máa wà bá nẹ́bí ṣe lọ táyọ̀ tún fi ní jáyé mọ́ òru yìí bẹ̀sì máa bẹ títí ayérayé ni àní òru yìí àkọ́kọ́ ńlọ́lọ́lá jù nínú gbogbo àwọn òru tí ń bẹ lórí ọdún kan ìtumọ̀ rẹ̀ ní wípé iṣẹ́ tá a bá ṣe nínú òru yìí bíi nẹ́fìlà bíi máa tọ alukur'an bíi máa ṣe àdìkìrí ìrántí ọlọ́run bíi subhanallah alhamdulillah wàlá ilaha illallah wallahu akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdìkìrí tó lẹ́rìí ìmáa ṣe nínú òru yìí ó lóore ju iṣẹ́ míì téèyàn bá ṣe nínú ẹgbẹ̀rún oṣù lọ. àwa ni àwọn mọ̀láìkà yóò sọ̀kalẹ̀ ńbẹ wọ́n sọ̀kalẹ̀ sórílẹ̀ pẹ̀lú rere wọ́n sọ̀kalẹ̀ sórílẹ̀ pẹ̀lú àlùbáríkà wọ́n sọ̀kalẹ̀ sórílẹ̀ pẹ̀lú àánú àti àforíjì ká má gbàgbé nínú nǹkan tá a ti sọ fún wa tẹ́lẹ̀ wípé lóru yìí ọ wà ń bẹ̀ ọ àforíjì ẹ̀ṣẹ̀ fẹ́ni tó bá lè ṣe náà fìlà níbẹ̀ tó dẹ̀ ní àgbéyẹlé ẹ̀ṣẹ̀ Abi wọn là nẹbi sallallahu alaihi wasallam sọ yìí pé man qama laylatal qadr imanan wa ihtisaban pé ẹnì yóò tọ́ba ti dèsè nẹ́fìlà ní òru laylatal qadr ó ní gbàgbọ́ sọlọ́hún ó dẹ̀ ní àgbìyèlé ẹ̀sẹ̀ dáadáa yẹn sọ́dọ̀ ọlọ́hún kò fi rọlá fún ma taqaddama min zambihi wọn á forí ẹ̀ṣẹ̀ rẹ̀ lórí ṣáájú wọn á forí ẹ̀jì ẹ̀yin ọlọ́run ọba ọ̀rọ̀ ní àwọn àmì anabi sallallahu alaihi wa sallam òun náà ló tó ṣe dé ọdẹ ti fún wa nírò nípa rẹ̀ nínú hadith Ubay ibn Ka'b radiyallahu ta'ala anhu wọn ní òjijì Ọlọ́run sọ yìí pé ẹ rọrùn yẹn àárọ̀ ọjọ́ tó rùn yẹn bá yọ àbí tó rùn yẹn bá wá ọ̀run máa yọ níjọ́ yẹn kò ní ní ṣáìdì nínú ọmọ àdá gẹ́gẹ́ bí idẹ ìyẹn ní bí ákẹ́ funfun igbá funfun bó ṣe máa jọ nìyẹn hadith mi látọ̀dọ̀ afáwà wà á fi rá radiyallahu ta'ala látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ló ti ọlọ́run sọ wípé ẹ̀rọ òru abì yẹn òun látọ̀ kọ́dírì yẹn òun tí a mọ́lẹ̀ ni kò ní gbóná jù kò ní tutù jù kódà ìràwọ̀ ní já níbẹ̀ nínú àmì rẹ̀ ni wípé ọjọ́ tó bá yọ òun máa jáde jọ́ni kò ní ní ṣáínì nínú kò ní ní ẹ̀ta wàràwàrà nínú. bákan náà fáwọn ọ̀túnlẹ̀ yìí wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi ìgbésẹ arúgbó àbí yẹn òrùka ni tó ṣe pé yọ ju yọ da kò ní gbóná kò sì ní tutù bí kò ṣe wípé àárọ̀ òrùjọ́ tí yẹn òrùn yẹn máa máa lẹ kò ní lágbára yóò sì pupa fẹsifẹsi ẹ̀rí ìtumọ̀ ọrùn yóò ní gbóná kò ní tutù léyìí tó máa máa sèyàn ní sùdà aqulu qawli hadha astaghfirullah li wa lakum wa li sa'il muslimin fi masharik al-ard wa magharibiha استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أما بعد فاتقوا الله يا عباد الله هي الليالي فيه أطلب الله سبحانه وتعالى يكي ọlọ́lọ́run kọ́ máa bá òjijì ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí kọ́ máa bá wọn àti gbogbo àwọn ẹni tí wọn tẹ̀lé ìlànà ẹsìn rẹ. àtàwọn tí wọ́n máa wà lórí ìlànà yìí títí di ọjọ́ bíi dàlùkìyàmù ẹ̀yin ọba ẹ̀bẹ̀rù ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala gẹgẹ bí a ti wà ní mẹ́wàá gbẹ̀yìn èyí tí ti di twenty one tí a ti sí ní wá àwọn òru nígbà tá a ti mọ̀ bó ṣe máa máa rí orúwo gan láwa ti nú mẹ́wàá gbẹ̀yìn. ọwọ́ aládọ́ta nẹ́bí sallallahu alaihi wasallam wípé Lailatul Qadr yẹn ó lè jẹ́ twenty one èyí tá a ti lò kọjá ó lè jẹ́ twenty one ọ̀dẹ̀ lè jẹ́ twenty three èyí tá a ń retí inshallah ó sì lè jẹ́ twenty five ó lè jẹ́ twenty seven ó sì lè jẹ́ twenty nine èyí tó tó alágbára bẹ̀ ni pé ó tún lè jẹ́ òru tó bá gbẹ̀yìn inú Ramadan gẹ́gẹ́ bí àfàwà Muawiya bin Abi Sufyan radiyallahu ta'ala anhu bí wọ́n ti ṣe wá láǹfààní yẹn ọwọ́ nínú Sahihul Jami' pípé ó lè jẹ́ òru tí ọgbẹ̀yìn inú Ramadan ajásí wípé tí Ramadan bá pé táàtì ajásí pé ó lè jẹ́ ọjọ́ táàtì náà nìyẹn kò ní í jẹ́ èyí tó pé. ìyẹn ni pé kò ní jáde pé ife jí ò lè pín nìkan òun ní ọ̀jẹ̀ eléyìí lálàyé o ó lágbára gan ó dára nínú àwọn olùmọ̀tọ́ sọ fẹ́nìkan ta kó pé àìwó lọ afúgbédè ìhun tá a mọ̀ nípa látòlù kọ́dírì jẹ́ ìhun tó jí ò ní pín twenty one twenty three twenty five twenty seven twenty nine tó wà ní jẹ́ fi rọmọdán òru tọ́kẹ́yìn nu rọmọdán tí rọmọdán bá wá jẹ́ sáà ti gan náà bẹ́ẹ̀ ni ó lè jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní ajá sí wípé òru àti olùkọ́dírì ó lè jẹ́ láìlẹ́sùn fàǹdíyà òsàwòdìyà ó lè jẹ́ ìtòsí wípé jù ní lè gé ó sì lè jẹ́ ìtí méjì ó lè gé torí hadithi hadithi tá a mú ayọ̀ ní hadithi Muawiya bin Abi Sufyan hadithi yẹn ti wà ní sọ̀rọ̀ ìlú jáàmẹ́ gẹ́gẹ́ bí sèkò alibani rahimahullah náà ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀rí hadithi mi tó wá wà sọjá ti afọwà bí sàyẹn tìlù kòdìrí tí wọn mùsùlùmí tí wọn gbé jáde wọn là nẹbi sallallahu alaihi wasallam ó ti fi ìgbà kan wá lẹ́látọ̀lù kọ́dìrì ọwọ́ àti mẹ́wàá ti ń bẹ láàrin ó tó di pé wọn padà sọ ní náà fún nẹbi yìí pé mẹ́wàá tó kẹ́yìn ni ànẹbi sallallahu alaihi mi dá ń lọ mẹ́ wọn lọ wá yìí pé ẹ wá òru yẹ sí ìta wọ́sàbíàtì wọ́lkọ́bìtà ẹ wá sí ẹlẹ́ẹ̀kẹsàn ẹ sì wá sí ẹlẹ́ẹ̀keje ẹ wá sẹ́lẹ̀ káwọn. wọ́n wá sọ fún afáwà àti sàyìn dèlkùdìrín rọ́ọ̀dì ọlọ́ọ̀bì tààlà ni ẹni tó gba hadith yìí wá òun náà sì wà nínú ẹni tó gba hadith wíìtìrì náà tó kọjú ni wọ́n máa jẹ́ wá ọjọ́ àdéhùn méjì tó gbà. wọ́n wá sọ yìí kí afáwà àti sàyìn dèlkùdìrín kí ni túmọ̀ àtàṣìà kí ni túmọ̀ àtàṣìà wàlúkọ́mìsà sọ̀rọ̀ yẹn kẹ́yìn ní mọ̀ ń pa rẹ̀ jù wá lọ sọ̀rọ̀ yẹn sàádù òjíṣẹ́ ọlọ́run nìyí ẹ̀rí afáwa wa níbẹ̀ ìdá mọ́tò ti wà hídàtún wà ìṣirò fọlẹ́tì tẹ̀lé hasmẹ́tẹ́yìnì wà ìṣirin wà híyà tàṣìà yóò di kílẹ̀ àti bẹ́ẹ̀ ìpè six twenty one bá lọ. a rí i pé èyí tó máa tẹ̀lé twenty one twenty two ni ó tẹ̀lé twenty two tó tẹ̀lé yẹn wọ́n lòun ni àtàtì àtàmẹ́bí sallallahu alaihi wasallam tó wí. ajá ní pépé òrìṣẹ́ ti lè jẹ́ fàrùdí ìyá èyí tó ṣe yí pé éjì ò lè ge àtó lè dé ìsí méjì gẹ̀ òkè àbí ti lọ wọ́n lẹ́sìn tẹ̀lé ha twenty three lọ. èyí tó máa tẹ̀lé òun náà ní twenty four èyí tí ó tẹ̀lé òun ní twenty four wọ́n lòun láyé sàdó sọ̀sálà wàhíyà sábẹ́à òun ní sábẹ́à ìyẹn ni pé méje ló kù méje ló kù sẹ́tùmọ̀ pé tá a bá ń kọjọ́ á ka ọjọ́ tá a wà nínú ẹ̀ á kà mọ̀ lápẹẹrẹ ní ti twenty one ti lọ káfọ alápẹẹrẹ yẹn nígbà twenty one lọ táwọn ẹ bá fẹ́ pé thirty okùn mẹ́sàn wọ́n lòun ní àlàyé wọn dáná sọ̀tà láńsọ yìí àtàtì à ajá pé òru twenty two lè jẹ́ kí ni o ó lè jẹ́ ọ̀rọ̀ àti ọ̀kọ́ni o. bákan náà afáwọn abisàn yìí lè kú nírì rọ́ọ̀dì aláwọ̀tàlá ni wọ́n ní gbà tó bá di pé twenty five lọ àwa náà sábà pé twenty six òun láàkàn ó lòun ní alikamisa sáńsọ̀ sálánsọ ìyẹn ní pé márùn tó kù ẹ̀mọ̀ bá kájọ́ tá a wà ń bẹ̀ á ká mọ̀ ìyókù wa ti padà tún sọ ní kíláàsì gbọ́ ọba padà yá. Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní eléyìí yóò máa já sí wípé tọ́ba yìí tọ́rọ̀ wọn tó ń pè ká sí. ajá sí pé lálátò kọ́dírì ó lè jẹ́ ìdí méjì ó nígbà yẹn ni ó fi já sí kóoru tó kẹ́yìn rọmọdán kọ́ aléwálé àtọkọ́ nílẹ̀ sínú ẹ̀. tọ́ba wa jẹ́ pé rọmọdán irú eléyẹn ní ìdájá sí pa wòye sí àlìbáàpìn ń tọ́ fẹ́ kù yẹn. tó bá pé rọmọdán ọjẹ́ twenty nine ajásí látọ̀ kọ́dírì á máa wá sí àwọn nọ́mbà péjì òní lè ṣe kíni o tí òní lè gé ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba àti ẹ̀ní ọ̀rọ̀ tí ń wá lórí pépò látọ̀lù kọ́nírì wọ́n fẹ́ẹ́ tó gbójì lọ́dọ̀ àwọn olùmọ̀ ìbámu ọ̀sá ọ̀rọ̀ wọn pọ̀ lórí kíkà máa wá sí èyí tí méjì òní lè gbé ní mẹ́wàá ìgbẹ̀yìn rọmọdọ́n hadith kan wá wá látọ̀dọ̀ àfọwọ́ abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma ìpè dẹ́nìkan bá wá lẹ́nu yìí tó kágára tí ọ̀la ń fa ní àti wáyà tó kọ́tù yìí láti ìbẹ̀rẹ̀ mẹ́wàá gbẹ̀yìn dé parí. fọlá yóò kúlọ̀ bẹ́ẹ̀ ní alàtúntàmà ìlàwọ̀ àfẹ́ọ̀. wọ́n máa jẹ twenty seven ọkọ̀ fún wọn méje lọ́kẹ́yìn pẹ̀lú hadith abdullahi bin umar. sọ̀rọ̀ àtẹ́bí sọ́lọ́lọ́ àṣálá ó ti mọ sẹ́wọ̀n àti olùkọ́jìrì yẹn tẹ́lẹ̀ ó tó di fi wọn gbé gbó. àwọn sọ̀sọ́lámúra àti lọ́gbọ́n fáwọn àlè ó mọ̀ báyìí wọ́n rere náà lọ́wọ́ ajẹ́ fún wa yóò fi lè já sí pé a lè sí níjọsìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ní gbogbo mẹ́wàá gbẹ̀yìn ọba àjẹsíkẹ́ yàtọ̀ kọ́tìrì yóò ṣe ìṣe tí ò ní lè gé àbí ìṣe méjì ó lè gé gẹ́gẹ́ bí hadith náà mú wá fún wa yìí a sà ti kò ń ní àárín kan bẹ̀ ẹ̀yẹ ló sìn ọlọ́run sábà fẹ́ máa wálé yàtọ̀ kọ́tìrì yìí kí láti wá ẹ̀rí ìbítọ́rọ̀ tó wá wá nìyẹn anabi sallallahu alaihi wasallam bò ní sèmá wa ká má gbàgbé pé ìjọsìn wa kó tó di pé yóò jẹ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run á fi á ṣe é bá anabi sallallahu alaihi wasallam kó ṣe pàṣẹ rẹ̀ anabi sallallahu alaihi wasallam sékè wá Lailatul Qadr á máa wà ṣùgbọ́n anabi máa ń wà pẹ̀lú ìjọsìn ni o pẹ̀lú ìbáàdà ni o kódà á máa jí àwọn aráalé rẹ̀ ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan lẹ́ni tí ń jí wọn pé àyíká mọ́ ọ̀bẹ́yọ́ lọ́hùn lè fi wọ́n ṣe fún gẹ́ òru Lailatul Qadr wọ́n ní kódà Ànábì sallallahu alaihi wasallam agbìyànjú gan agbìyànjú kódà àwọn ìyàwó rẹ̀ yóò fi wọ́n lẹ̀ lẹ́ni tí ń fi wá òru Lailatul Qadr ọ̀wá sí wọn tá wá ju nẹ́fìlà lọ wọn tá wá àdìkìrì láà fi wá o ẹ̀rí àwọn kẹta máa fi wá yàtìtì láwà lọ́pọ̀lọpọ̀ òun kama gbàgbé hadith náà wí fún alẹ́ kan pé ẹni tó bá ṣe náà fílà Lailatul Qadr tó nígbàgbọ́ sọlọ́hún tó dẹ̀ ní àbí ilé ẹ̀sẹ̀ dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba subhana wọn á forí ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn á fi jì í ìyàwó yìí tó ti tẹ́lẹ̀. ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọn wá sọ fún anabi sallallahu alaihi wasallam pé àníṣe tí mo bá mọ òru tó jẹ gẹ́gẹ́ bí àlàyé rẹ sọ bá ti mọ kíríkí máa wí bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam wá kọ́ ìbéèrè àyìnṣà máa sọ allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni òun ni kọ́ máa sọ gbogbo àlè ọmọ náà ló lélẹ́yìí torí bẹ́ẹ̀ ẹ wá ọ̀rọ̀ abdulkadir yìí pẹ̀lú àdìkiri pẹ̀lú jọ̀sìn kágbìyànjú lọ́pọ̀lọpọ̀ akọ́sí ànẹ́bí àti gbogbo mẹ́wàá ìgbẹ̀yìn lẹ́ni tí wọ́n máa fi wá ojú rere ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀yìn ọlọ́sìn ọlọ́run àwọn àhàdìsì kan wá wá ń gbòòrò ayé tọ́yẹ ká sọ́ra fún àkọ́kọ́ náà àdìsì yẹn wọ́n lẹ́nu tó bá kí ìṣá ìdíjà máa òun náà ti ní ìpinnu rẹ̀ nù láyàtọ̀ lọ́kọ́dúnrún ni ni o kò bẹ́ẹ̀ o àdìsì yìí lẹ ẹ̀rí ọ̀rọ̀ míì wọ́n lè jíjẹ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n fi ọjọ́ orí àwọn èèyàn tí wọ́n ti lọ ṣáájú òun wọ́n fi hẹ̀ wọ́n. ọlọ́wọ́ dàbí pé ọjọ́ orí ànẹ́bí ọjọ́ orí ìjọ ànẹ́bí wa kéré ọjọ́ orí wọn kéré wọ́n sì fẹ́ kí iṣẹ́ wọn tó ṣe ọjọ́ orí àwọn ẹni tí wọ́n ti lọ tọ́jú orí tí wọ́n gùn ọlọ́run wa fún ní lálátìlú fọ́dírì tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ eléyìí ní ọ̀lá ọ̀ ẹ̀rí nínú àwọn ọ̀rọ̀ tí ọ̀la aláfẹ́ àtúntẹ́ lómi bá bẹ̀rẹ̀ àwọn wá sí wá sí àlòsí yìí èèyàn máa wò pé tí wọ́n á tún kọ́ sí tó wá ní ráì ẹ̀rí. wọ́n là dókítà sálá ń tún sọ̀kan yìí pé òru tí ọba jẹ́ òru látòlù kọ́dìrì yẹn ìràwọ̀ òní òní síńta bákan náà ajá òní gbó ẹ̀sùnjó òní sú òjò òní rọ̀ atẹ́gùn òní fẹ́ gbogbo àwọn eléyìí kò rí bẹ́ẹ̀ o ẹ̀yẹn rúṣin ọlọ́run ọba àwọn mistake kan wà níbẹ̀ táwọn yẹn ń ṣe nípa ohun tó ní í ṣe pẹ̀lú Lailatul Qadr nínú ẹ̀ ọ̀hún náà ni kí wọ́n ní àdìẹ ọkàn yìí pé àwọn ò rí mọ́lẹ̀ kan sánmà àbí wọn ó sin àlàfo kan ní sánmà kí Lailatul Qadr báyìí kó rù Lailatul Qadr ní tòótọ́ ni pé àwọn ò bẹ́ẹ̀ àṣìṣe ni àdìẹ ọkàn yìí o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ní ìkejì ẹni pé àwọn yẹn ti bẹ̀rẹ̀ eléyìí òun ni ká máa há kòwé káàkiri àní kí lọ́tẹ̀lẹ̀ twenty one làwọn mú fúnra tó tiwa twenty three làwọn mú twenty five àwọn oní twenty seven irú àwọn eléyìí ká wá bí sì fún ọ̀rọ̀ á ti áfúlà kódà á ti lẹ́jọ́ àbá máa wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ tí ó lẹ́kùn lú àbá máa dárí àbá máa há nǹkan tó dùn ni nínú àwọn àṣìṣe yìí. òun ni kéèyàn gbà pé omi tó bá jẹ́ omi iyọ̀ ní irú omi òkun àbomi ọ̀sà kéèyàn bá lọ ọbẹ̀ lóru làátọ̀ kọ́dírì yóò dùn gbogbo àwọn eléyà àgbọ̀dọ̀ ní àdìẹ ọkàn rẹ o bákan náà sọláàtù kẹ́mdẹ sọláàtù sọ̀tàbí tó ti bọ́wọ́ àlọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ni wọ́n ti ń ṣe yàpọ̀ lórí ẹ̀ káwá sọ pé á kí nígbà tí rọmọdún bá di kiri o tó bá di twenty seven wọn lọ pé nẹ́fìlà tó yẹ má bọ̀ wá o wọ́n bá ké sí yẹn wọ́n á dún mọ́sálásí wọ́n á gbé sọlá tó kàkà bí ìhùn yẹn kó gbé kalẹ̀ irú àwọn eléyìí àṣìṣe ni o kò rí bẹ́ẹ̀ o. bákan náà ká sọ pé làákùrù kọ́dúrì yìí níyẹn bá fẹ́ ṣe béèrè kò gbọ́dọ̀ ju béèrè mẹ́ta péré lọ béèrè mẹ́ta nìyẹn gbọ́dọ̀ béèrè lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà tọ́lọ́n bá fi ẹ̀sìn kò ń gé yìí àbí nígbà tí yẹn bá ń wóru yìí eléyìí ọ̀la láàfíà ọ̀ pé mẹ́ta lẹ́yìn mẹ́ta gbogbo yòókù tí yẹn bá béèrè ọlọ́run nígbà ẹ̀rì gbogbo eléyìí àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ gbà bẹ́ẹ̀ o ìyẹn ni pé àṣìṣe ni àdéhùnkàn tó yẹ kó sílẹ̀ mi mùsùlùmí ni gbogbo àdúrà wa lálẹ́ kó síwájú ọlọ́run ọba sùhánà nínú òru yìí ọlọ́run ọba ó sì ṣe torí bẹ́ẹ̀ yẹn onígbàgbọ́ dòdò ẹ̀gbìyànjú pé láwọn ọṣẹ olóore nínú mẹ́wàá gbẹ̀yìn rọmọdán yìí nítorí kẹfì lè rí ẹ̀san rẹ̀ ẹ̀rí ẹ̀já sọ́ra o ọlọ́run má tó wá sínú tí ó wá òru tó tó nìyí sí. ànábi sallallahu alaihi wa sallam oníṣẹ́ rí oṣù rọmọdán olùdáni sọ̀sálà máa fi fún àwọn mùsùlùmí ní ròdùnú nìyẹn oṣù rọmọdán ló ti dé yìí òru kẹ́ńpẹ́ńpẹ́ tó lóore jẹgbẹ̀rún oṣù lọ ẹni tó bá ṣe àìrí tí ò ṣe kóńgẹ́ rẹ̀ fọ́kọ̀ ní ìṣúrí mọ̀lùkẹ́ ìrókò lò gbogbo orin yẹn yẹn ló ti bọ́ fún tọ̀hún ẹ̀rí òṣìṣẹ́ ni tí eléyìí máa máa bọ́ fún tó rẹ̀ látò kọ́ nínú máa bọ́ fún ilà kullu mahrum àti gbogbo aláwárí ọlọ́run allahumma ij'alna mimma waffaqa li qiyami laylatil qadr fa ajzalta lahu al-matluba wal ajr wa ghafarta lahu az-zalal wal wizr اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أنت أعلم به منا برحمتك يا أرحم الراحمين اللهم تقوى في واسنا لتي أو من سكم دي أتلي سنافلة لرعة القدر خواجك سنوال توبي gbàwọn àṣìṣe wa ẹ̀ṣẹ̀ wa ọlọ́dàkùn forí ẹ̀jì wa ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣáájú ọlọ́run forí ẹ̀jì wa àwọn èyí tá a ti kẹ́yìn ọlọ́run forí ẹ̀jì wa èyí tá a kéde rẹ̀ ẹ̀ta mẹ́sàn ọlọ́run forí ẹ̀jì wa èyí tá a ṣe jẹ́ ìjọ wa gbogbo ohun tí ọlọ́run bá mọ̀ wa lẹ́sẹ̀ fún wa à ń fi àánú rẹ̀ àti ọba ọlọ́run ọba ọmọ olúborí ọba aláforíjì ọlọ́run dákun wa o ọlọ́run má dojú wa o ọlọ́run wa sí wa o wa o ọlọ́run wa o ọlọ́run pèsè fún wa o fi